والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته هنا عليكم ليس الإسلام هو أن تتذكر أن من يقدم láti máa fi parí ọ̀nà pọ̀họ́ ọ̀gá ìgbọ́ra ẹni yé ọ̀nà ní ọkọ̀ ṣùfà ọkọ̀ ṣùfà ọ̀nà lè sọ ẹni tá a jùjọ dáwó pọ̀ ra ilẹ̀ ra lé nílẹ̀ àti lé tá a jọ dáwó rà tá a sì ẹ̀tọ́ sẹ́ni tá a jọ dáwó rà ní pípé ńgbà táwa bá pinnu láti ta ìpín wa nínú ilẹ̀ tàbí lítà dọ́là táàtì pín ẹni tẹ́ ìjọra lọ́lẹ́tọ̀ àtìrà. ó máa ń tẹ̀lé lọ́pọ̀lọpọ̀ pé méjì mẹ́ta wọ́n jọ máa ń dáwó ralẹ̀ wọ́n jọ dáwó ralẹ̀ ètò ti pé wọ́n máa dá ẹnì kọ̀ọ̀kan wọn dáa ipa rẹ̀ lè má ka ipa rẹ̀ sì lè ka àmọ́ kọjá pé ń ṣe lọ́ta ó kọ̀kọ̀ lẹ́lòmíì láti lè mú kí ìbánidọ́rẹ̀ tí ń bẹ láàrin wọn kó tún lágbára sí i ìdí tó fa nù tó fi gbàdúró pọ̀ níbi pé káwọn ọ̀dọ́ra lẹ̀ káwọn ọ̀dọ́ra lẹ̀ ó sì ṣe kẹ́nìkan ni wọ́n pinnu pé òun ò ní bùkátà sílẹ̀ máa òun ní kó káàtà sí lẹ́yìn ọmọ òfin ṣẹlẹ̀ àsọ wípé ọgbọ́dọ̀ para àtàwa yàtọ̀ sẹ́ni tẹ́ ìdíjọ dáwọ́ ra kíkọ́ wa ra ìpín tiẹ̀ nínú ẹ̀ àti kọjá wípé ẹni tẹ́ ìjọ ra ló fún láǹfààní ẹ̀ sẹ́ni tẹ́ wá jọ ra tó wọ́n bá lówó tó fi lè rà á àbọ̀ sọ wípé òun ò bùkátà nìkan ra gbogbo ẹ̀ kò lè ta fẹ́ lómìn ìgbà náà ló tó láǹfààní àti pẹ̀lú mi wàhálà ìdí abájọ oní pé òun gbà wọ wọlé ẹni tó ń lè dìjọ dáwọ́ ra ilẹ̀ yìí táwọn ọjọ́ jẹ́ orogún lórí ẹ̀ ṣùgbọ́n kí ló fẹ́ fi mọ̀ wá pípé yọ yọ ọmọ sẹ́lómi tí wọ́n bá mú wa láì jẹ́ pọ̀ lónìí kọ́ lọ ta sẹ́lómi. nígbà tí wọ́n ọ̀gá sì fi lọ tọkàn lọ ta sẹ́lómi níjó ní fìtínà kan láàrin ọmọ yẹn ìsínà ní tán àti wọn máa kọ fẹ́ ta tiẹ̀ kí ló dé tọ̀ sọ fún ẹni tó lọ mú wa tó ta ìpín tiẹ̀ fún ọ̀tá rẹ̀ ni ẹni tó lọ mú wa tó ta ìpín rẹ̀ fún wọn àlejò gbé papọ̀ torí ẹ̀ tí mùsùlùmí bá ń sọ ẹ̀tọ́ yìí fún mùsùlùmí ọmọ ìyá rẹ̀ òsì tàbí ṣùgbọ́n yóò máa fòpin sí ọ̀pọ̀lọpọ̀ àìgbọ́ra ẹni yé tí máa ṣẹlẹ̀ para àdìjọra lẹ̀ àdìjọra lé ó ti ní ẹni tí àdìjọra náà l'ẹtọ yìí lókun bá ti pín àmọ́ bá ti pín wọ́n ti máa fi títẹ ti bẹ̀rẹ̀ ó ti máa fi tọ́ parí ẹnì kejì náà ti ti àti fi tó ti parí òfin ṣẹlẹ à ẹni tó bá ta nínú torí pé náà. wọn ò ní wà nípò ẹni tọjọ dáwó pọ̀ ra nǹkan kan nítorí wọ́n ti pín wọ́n ti di alábàgbé báyìí alámúlétì eléyìí ti di alámúlétì eléyìí eléyìí náà di alámúlétì rẹ̀ torí pé kálukú ti máa là nígbà tí a bá ti máa là ọ̀tọ̀ sẹ́nìkẹ́ni nínú wọn pé pọ́tàkì ẹ̀ sẹ́nì yóò wù tó bá wù ṣùgbọ́n sábà fẹ́ tà ń kátà ní bí ilẹ̀ bí ilé gbogbo ẹ̀ náà ní í ṣe pẹ̀lú ilẹ̀ ilé ni èsì mọ́tò èsì nǹkan míì èsì afẹ́talẹ̀ ta ni afẹ́talẹ̀ ta ni ẹnìkan múlé sí wa lápá ọ̀tún wa lápá òsì wa àtìlẹ́yìn táwọn eléyìí lẹ́tọ̀ọ́ pé dájọ́ já sí fáwọn ní ọ̀rà kì í ṣe túláàsì lélẹ́yìn ṣùgbọ́n da ká fi lọ̀ wọ́n afẹ́ ta lé yìí o afẹ́ ta lẹ̀ yìí o àyèbá àmàjọba ní bùkátà tó sọ wàhálà tí ó dá lẹ̀ sẹ́yìn bá ta fara ta ọ̀dà bíi ìtajọ dáwó pọ̀ táàjọ rà táàtì kù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àǹfààní púpọ̀ bẹ́ẹ̀ fún kíkẹ́ sọ fún wa torí sẹ́yìn bá kókó ládùúgbò ṣé ìgbàdúgbò máa ń torí pẹ́ ti ta lé yín tí ẹ bá ní ẹ̀yin òbúkátà lẹ́yìn má ẹ fẹ́ bá wọn pààlà ẹ bá tà á lè pàdé ń bò mí ojú wo ni ká fún máa wòra wa wọ́tọ̀ tí alẹ́ tó alẹ́ gbẹ wa òbí wa léèrè kó tó dúpọ̀ lọ sá fẹ́ni tó sá fún o tiẹ̀ béèrè bóyá ní bùkátà sí àbá ní bùkátà sí o tiẹ̀ dí ilé kọjọ́ pàwọ́ àlàyé rà ló fi bọ́ sọ́wọ́ ẹlòmíì torí ẹ̀ ń bẹ nínú wà dáadáa tí Islam kọ́ wa ẹni tẹ́ bá rí sọ́jà lábàgbé yín tẹ́ bá fẹ́ ta lẹ́yìn àbẹ́ fẹ́ ta lẹ́yìn ń bẹ nínú dáadáa tí Islam kọ́ wa fẹ́ fi lọ wọ́n tẹ́ bá fi lọ wọ́n tẹ́ bá láwọn ọ̀rà sẹ́mi pé ẹ̀ níta fẹ́ lómi nìsín ó ń tiẹ̀ wá dé wọ́n wá ní èèyàn bù ní gbòòrò ti dé èèyàn bù irúgbà mo fẹ́ ta mo pè é ìwọ ní kálukú ń sọ fún ọ̀rà síbẹ̀ sọpọ̀ wọn mùsùlùmí ẹ̀ ná ẹlẹ́ẹ̀mọ bẹ́ẹ̀ ṣe ná tó ń sọ fara tààrà tààrà àmì ń ta bájọ́ dáwó bájọ́ dáwó kọ̀ ra ilẹ̀ bájọ́ dáwó kọ̀ ra lé ẹ̀tọ́ rẹ̀ nípa ìgbọ́dọ̀ ta fẹ́ lòmí àfi tó ń bá tó sọ fún ọ̀rà ẹlẹ́yìn ìjàgbọ́ ti ṣe jẹ́ àrí pé àwọn òfin tó lu ara ṣe àwọn òfin tó lè jẹ́ ká gbélé ayé lálàáfíà rẹ̀ ó sì lè jẹ́ kí á túká gbogbo èèyàn lálàáfíà rẹ̀. ولالذا وفقوا عمته سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك